العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم الله وبركاته atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad bákan náà látọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún gbogbo àwọn ìyàwó rẹ̀ àwọn ará ilé rẹ̀ àti gbogbo sàábà lápapọ̀ àti gbogbo ẹni tó bá tẹ̀lé ìlànà wọn inshallah ta'ala a máa tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ wa níbi tí a ti dúró láti máa tẹ̀síwájú ìfábùlùbù yóò náà ni à ń ṣàlàyé lọ fún ara wa bí a ti wà ní báàbù alókùtọ̀ hadith pa kàgbẹ̀yìn bẹ́ẹ̀ oní hadith zayd bin khalid al-juhani tó ń dá lórí òfin tó de nǹkan tá a bá rí ni ó wà ní àwọn nǹkan wọ̀nyí kò jẹ́ pé ní tá a bá rí a máa sọ fáwọn èèyàn pé ta ń nǹkan báyìí ta ló sọ nǹkan nù fọ́dún kan a máa fi lọ. ó sì wà nù wọn sanibà Muhammad sallam tó ní tá a bá rí i ká fi lẹ̀ ká mọ̀ mọ́ gẹ́gẹ́ bí rànkọ́mí ó sọ àwọn ìdí tá a fi fòun lẹ̀ àwọn èyí tí a wá fi lọ náà fún ọdún kan ni ẹ̀yìn ọdún kan ẹni tó rí o lè lò o lè fi ṣàǹfààní káyíkówó ni o lè náà ṣùgbọ́n tí ẹni tí ó ní tó bá dé lẹ́yìn ìgbà kí ẹ mọ̀ pé ó dá padà fún un hadithi tí a ti tẹ̀síwájú wani hadithi Zaid bin Khalid al-Juhani bákaná olóògbé hadithi lẹ́yìn náà wà radiyallahu anhu qala oni qala rasulullahi sallallahu alayhi wa sallam ọlánàbà muhammad sallam sọba ìpè ní mọ̀nà áwá dọ́ọ̀látán fàwọ́ dọ́ọ̀lún wọn làmù yóò àrífù ha ọlẹ́nìkẹ́ni tó bá rí nǹkan yìí tó bá pamọ́wọ́ kò mọ̀ sọ fáwọn èèyàn pé ta ló sọ nǹkan nu ayé nǹkan yé kò fi lọ àwọn èèyàn tó bá gbé sábẹ́ anábì ní fàwọ́ ọ̀dọ́ lónìí òun náà ẹni tó ti sọnù ní mọ́lámù yóò àrífọ́ lópin ìgbà tí ò bá ti máa sọ fáwọn èèyàn pé àrí nǹkan yóò ta ló sọ nǹkan nù yẹn pé òun èyí nǹkan tó sọnù kò bá ṣàlàyé fáwọn èèyàn kó òun èyí nǹkan àìkó náà ti dé délé òun náà lónìí òun náà ti sọnù yìí gbọ́ ìsọnù tiẹ̀ ó lágbára kéèké pé kò mọ̀ níbi tí ń lọ mọ́ kó sọnù kó lójú ọ̀nà tó يدل الحديث حديث ينتقى أنه لا يجوز التقاط دوال الإبل pé kò tọ́ kíyàn mú rànkúnmí tó sọnù fàyínà máa àhà ti kọ́ àhà wàhìbá àhà ṣé wàá sọ fúnra wa ní ọ̀sẹ̀ tó kọjá torí pé ràǹkúmí tó sọnù omi tí ó mu òun bẹ pẹ̀lú ẹ̀ inú ẹ̀ dàbí sọ̀ ni ẹ̀kú ní omi tó wà ń bẹ̀ tí bá mú fáwọn ọjọ́ mélòó èdè fi ń sàǹfààní lọ ni wàhíbá àhà bẹ́ẹ̀ náà ni bàtà fífín rìn ìyẹn pé pátákó tọ́lọ́run fún tí bá ń tẹ́lẹ̀ kò ní jẹ tẹ́rìbìlì máa a yóò máa mú mi wà tákùlù ṣájà ọ̀ yóò ti máa jẹ àwọn igi tí máa ń jẹ hátà yẹlẹ̀kọ́ ha fọ̀ ha. Fa, kẹ́ni tó ní ìwà fi pàdé rẹ̀ bóyá tó náà bá wọn atọ́jọ́ ẹ̀mí èyí rìn káàkiri ẹ̀ padà pàdé ara wọn. bákan náà anamọ́ ni ha ẹni tó bá múra nǹkan mi sórí yé ó bá gbé sọ́dọ̀ oṣù mọ́lẹ̀ fàtàlì fàtìmọ́ àhùn. Tàǹkúmí yìí nìkan bá ṣe bóyá tiẹ̀ kú ni fàwọ́ àgáàrí mú ńlá ha ẹnirú ẹni yóò tàn gbèsè tó jẹ yóò sọdá méjì sàwáàka sálàfàt bìtà àdín àwòtẹ̀fọ̀rẹ́ ìsìn àwòbèdó nìzálẹ̀ wọ́n pé ní òun ló kọjá là ló ṣe tí ò yẹ kó ṣe lára ara fún mi bóyá tí ò yẹ kó fún jẹ ló fún jẹ ní bóyá tí ò yẹ kó sọmọ ló sọmọ bóyá okùn bá lọ́mọ lẹ́fẹ̀ nìkẹ́ wá tẹ̀lé sí bóyá kọjá àlàní àwòtẹ̀ fúnrẹ́ tẹ́ àbáyé ní kàkó tó fún àwọn bidú ní báyìí kàbí kó tẹ̀ mọ́ mọ́ kó ṣe bó ti yẹ kó ṣe ìgbọ́n nǹkan ra nǹkan mi lábẹ́ rẹ̀ wọ́n ní irú ẹni yóò sàn rìn nǹkan láti ṣètànràn tó bàjẹ́ lẹ́yìn yádáwó yádò gapdin torí pé múmú tó mú kìí tẹ múmú ọwọ́ àmọ́ náà ẹ̀ta agbámọ́ náà sí lọ́dọ̀ òun yádò gapdin tiẹ̀ bí ìgbà pé yẹn já nǹkan gbà ní ta fún yọ̀ǹda káyí pé tí agbépamọ́ sáà ń retí kárẹ́ni tó ní táwa fi ń wẹ́lọ̀ lọ́wọ́ bàjẹ́ lọ́dọ̀ wa tí èdè páwa la kọjá àlà ìyún ìyọ̀ǹda wa torí pé ìtẹ́yẹ̀ lè tọ́jú ni ṣùgbọ́n ra nǹkan mi wọn ní ká mú un tó bá rí ẹnikẹ́ni tó bá mú tí ra nǹkan mi bá tí ẹsẹ̀ rẹ̀ kan bá kán lọ́dọ̀ rẹ̀ àbí ra nǹkan mi ti ẹ̀kú kẹ́rin ní òṣèré ẹni tó bá ní yóò sọ̀dá méjì. ó ní máa sọ pé mo ṣàánú yín náà nìyí. mo rí nǹkan yín mo sì bá yín mu títẹ̀ ẹ̀pẹ́ yín lẹ́ni tó bá ló ń ẹni ẹ tó ráìtì àbí kò ráìtì kò ráìtì lọ́nà wo torí pé ẹ̀sìn òfin wa nígbà láyè pé ta bá ríra nǹkan mí ká mu ẹni ká fi lẹ́ni kí ìpàdé ẹni tó ní. وصف الملتقط بالحديث بأنه ضال وصف الملتقط بالحديث بأنه ضال لأنه عمل عملا بغير بصيرة أنا حديثي أرو يعني تمو إنك تولي يوافلو تقبي tí تقبي سلي aládìsí ìròyìn rẹ̀ pẹ́ni tó sọnù ní nítorí kíni torí pé tí ẹ tó ṣe kò ṣiṣẹ́ ẹni tí ó fi òye àti làákàyè ṣe fàínà tárkà dọ̀wál fi makáni ha akọrọ̀bù lè áyìnyẹ jídà ha màálìkù ha tó nǹkan tá a rí e tá a bá kúkú fi ilẹ̀ síbi tá a ti rí táàmù gbàtàmọ́pá lè fi lọ a lè mọ́ sọ fáwọn èèyàn parí nǹkan yìí a ní ẹ gan ó sún mọ́ kẹ́ni tó ní tètè rí ju pé káwárí kákẹ̀gbé sílé lọ torí abágbé sílé tààfi lọ ẹni tó ní nǹkan dààmú káàkiri kò mọ̀ ibi tó ti lè rí sábàtí wọ́n tó kárí nǹkan yìí o bóyá rò lè dé ti gbọ́ tiẹ̀ náà èèyàn wá rí nǹkan ó wá gbé sílé kò sọ fáwọn èèyàn kóhun rí nǹkan báyìí onírú ẹni yẹn náà dọ́ọ̀lù ni ẹni tó ṣe kíni ẹni tó ti sọnù ni. wọ́n ní lè annahu sayabhath anha fil mawatin allati dallat anhu fiha nítorí ẹni tó sọ nǹkan nù ibi tó ti sọnù ẹni ò wá káàkiri ọjọ́ yẹn agége mo sí lọ ó tún lè rẹ gbogbo àwọn onímọ́tò pé ṣé ẹnìkan kò gbàgbé ẹrù sínú mọ́tò yín tẹ́nì kò gbàgbé pọ́ọ̀sì ẹni tó sì mú rèé òun ti jù sílé kò sọ fáwọn èèyàn ẹ̀rí pé ẹni tó ní nǹkan ó kàn ṣe wàhálà lásán ni kò ní rí nǹkan kódà kí ẹni tó gbé sílé yẹn mọ́ lá níyàn pòun fẹ́ náà nítorí ṣe tí ò dáa ni. wọ́n ní torí pé tó gbogbo ibi tó ń rìn kọjá ni ó ti máa káàkiri. ẹni tó bá ń káàkiri ń bẹ̀ fàáwà ha tó súnmọ́ ní kó lè rí ṣùgbẹ́ nìkan ti ò ń gbé sílé fáwọn èèyàn bóòlù yẹn tó ní ṣe ẹni هو wà من حيث إنه فعل معصية fa على مال غيره alamali ghairihi bí torí kì zulmi wal ìtìdá wọ́n ní ẹni tó rí nǹkan he tí ó wá kéde rẹ̀ títí gbọ́ àwọn èèyàn kó ń rí nǹkan he ẹlẹ́ni tó sọnù ní torí pé iṣẹ́ ẹ̀ṣẹ̀ ló ṣe ẹ̀sìn tá rí nǹkan he tí nǹkan he ti tóbi kákéde rẹ̀ títí gbọ́ àwọn èèyàn àkàní sọ bí nǹkan ṣe rí ni àrí nǹkan báyìí bóyá owó ni nílò ló wà ń bẹ àní sọ ẹ̀sìn òní agbélé ìyẹn láti sọ fúnra wa ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí pé ẹni tó bá rí nǹkan e tó mọ̀ pé wọn lè máa fi lọ àwọn èèyàn pé a máa rí nǹkan e o kókú mọ̀ ṣe kí ni kó mọ́ mu torí pé ìwọ̀ tẹ́sí lábọ̀ lọ́rùn kò ní í ṣe òun náà ni kó mọ́ kéde rẹ̀ sí ti gba àwọn èèyàn abẹ́ntórí nǹkan ẹ e, ṣùgbọ́n ọkàn tiẹ̀ náà balẹ̀ pé tẹ́ni tó ń rí èyí òun ní padà lò láti fi ṣàǹfààní wọ́n ẹni bẹ́ẹ̀ náà kó mọ́ mu wọ́n ní ẹ̀rẹ́ tó wáyé nǹkan tí ó kéde sétí gba àwọn èèyàn tó kẹ̀gbé sílé lápẹjú rẹ̀ olówó bíi 30,000 yìí ó kẹ̀gbé sílé kò kéde tí gbogbo àwọn èèyàn bèèlè gbólówó ṣe mọ̀ pé ń rí nǹkan yìí wọ́n ní irú ẹni ó ti sọnù torí pé iṣẹ́ ẹ̀ṣẹ̀ ni tó ṣe bákan náà ìkọjá láti wà fún lórí dúkìá ọmọ làkejì rẹ̀ sórí tí ò kéde rẹ̀ títí gbogbo àwọn èèyàn wọ́n dọ̀lá wà fílò àlàgáìrì àlàgáìrì húdà ẹni tá pé ń dọ̀lá àánú ó ní kéèyàn ṣe nǹkan kó mọ́ bá ọ̀nà mọ̀tẹ́sìn gbé kalẹ̀ mọ́ ìdẹ́sí ìgbélẹ̀ ni pé tá bá ti nǹkan pẹ́ pé n tó níye lórí ni agbọ́dọ̀ kéde parí nǹkan yìí agbọ́dọ̀ gbé sí ilé láì kéde ẹ̀ ẹni tó jẹ́ sílé wa ṣùgbọ́n àmọ́ kéde gbogbo ẹni tó bá sọ nǹkan náà mọ́ wá dọ́bá tí wọ́n ń wá wọ́n mọ̀ wá sọ fún wọn nǹkan àrí nǹkan yìí ṣe rí ni èèlò ló wà ń bẹ̀ lẹ sọ́nù ọ̀nà lọ inú ojúṣe ẹni tó bá rí nǹkan yìí tó ala hati gairihi fahuwa dọ́ọ̀lù agbọ́ inú hadithi bákanáà pé ẹnikẹ́ni tó bá kọjá àlà tó tasẹ̀ àgẹ̀rẹ̀ lórí ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ bóyá owó olówó ni bóyá property nìkan la misuse ńlá ṣé bí ò ṣe dá ẹni rẹ̀ tó bá ti ṣe bẹ́ẹ̀ fahuwa dọ́ọ̀lù ẹni ẹ ti sọnù yẹn kó olùkọjá láǹsì lórí dúkìá ọmọlàkejì ẹ̀ lórí pàtàkì ọmọlàkejì ẹ̀ ẹni yẹn ẹni ànúní ẹni fàláyẹ̀ ìlú mẹ́lú mórí in ìlàbẹ̀ tí ibi náà fẹ̀ kò tọ́ka jẹ́ owó yẹn owó ọmọlàkejì wa ìlàbẹ̀ tí ibi náà fẹ̀ àbíkó yọ́nú sí àyàfi kó yọrù sí gbogbo ẹni tó bá jẹ́ owó èèyàn lọ́nà àìtọ́ olùkọjá àlà ni ọ̀nà táyẹ̀ wọn fi ń jẹ́ pọ̀ ọlọ́run ti sọ ma pẹ́ ní yá ayé alẹ́bí na amọ̀nù ọlọ́run wà látàkùlù àmọ̀wálàkùn bẹ́yìnàkùn bilbaapẹ̀lú ẹ̀wọ̀n jẹ́wọ́ ara yín lọ́nà tí ó tọ́ والنبي صلى الله عليه وسلم قال في حجة الوداع أجي كتا نبي شيء النبي صلى الله عليه وسلم إن دماءكم أجيني wa àárọ́bọ̀kùn àti pàtánẹ́lìtì ọmọ ìràkejì wa àmúwálàkùn àti pọ́pátì aleikum haram ìwọ̀ ló jẹ́ ìyẹ́ pé ẹ̀jẹ́ ọmọ ìràkejì kádàálẹ̀ èèwọ̀ ni èèyàn gbọ́dọ̀ parí hàn bákan náà ìjọmọlúàbí ọmọ ní kejì a gbọ́dọ̀ bọmọlúàbí rẹ̀ jẹ́ èèwọ̀ ni oríṣiríṣi ọ̀nà làwọn èèyàn fi ń bọmọlúàbí ẹlòmíì jẹ́ nìkan parọ́ mọ́ nìkan jẹ́rìí èké sí nìkan parọ́ ṣìnà mọ́ bí kí wọ́n sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn bí kápẹ́ gan rẹ̀ kádá ẹ̀yẹ rẹ̀ lẹ̀ gbogbo eléyìí ìmọ̀ ṣàìdá sí ìjọmọlúàbí ọmọ làkejì ni bákan náà ọlọ́ni wa ànẹ́bí ni wa àmúwàhálà kan àtàwọn pọ́pátì ìwọ̀ ló jẹ́ lọ́dọ̀ ẹnìkẹsẹ́nìkejì kó ṣàìdá sí kàhórímọ́tì yàwó mẹ́kùnmọ́ ha àbá ànẹ́bí ní bẹ́yìn náà ṣe mọ̀ pé ọjọ́ tẹ́ wáyé ẹjọ́ tánà bí n bá wọn sọ̀rọ̀ yàmà àrọ̀fà àkàní yàmà hajj eh, yàmà náhàlì méjèèjì ọjọ́ wọ̀ náà ni anábì gẹ́gẹ́ ti mọ̀ pé ọjọ́ tí ń bá yín sọ̀rí rọ̀ yí ọjọ́ wọ̀ ní bẹ́ẹ̀ náà ni àwọn nǹkan tí mo kà á lẹ̀ yìí jẹ́ ìwọ̀ fi sáárì kò mọ̀ háàzà gẹ́gẹ́ bó sùn tí ń bá yín sọ̀rọ̀ yìí ti jẹ́ oṣù ọwọ́ oṣù tánà bí n bá wọn sọ̀rọ̀ ń jẹ́ náà ní oṣù fèlè hijja a sì àwọn oṣù ọ̀wọ̀ ni fi báládé gẹ́gẹ́ bí ìlú yìí náà ṣe jẹ́ ni ọ̀wọ̀ ìṣèlú mọ́kà anábì ní bẹ́ẹ̀ làwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta emi nǹkan ọ̀wọ̀ ẹ̀mí ọmọlàkejì ẹ̀gbọ́dọ̀ dukia ẹ̀gbọ́n jẹ́ lọ́nà tí ó tọ́ náà pápá ní dúkìá ọ̀nà tí ó tọ́ kéèyàn jẹ́ inú ẹni tí èèyàn rí nǹkan èèyàn he kó mọ́ wàá kéde rẹ̀ kó kẹ̀gbé sílé kódà kó mọ́ tí ì jẹ́ ètò ìṣèwòdà káàtì arúgbó àníyàn tó fi wá gbé sílé òun ni wípé kó tiẹ̀ má rí kọ́dún kan fi pé pẹ̀pẹ́ lẹ́yìn ọdún kan òun lè fi ṣàǹfààní àníyàn burúkú ni kóra káníyàn rẹ̀ tẹ̀ wá ah, mo fẹ́ kẹ́nìyàn rí ṣùgbọ́n kò kéde ẹ̀pá inú ráyè kí ni tó ṣe náà sì tún dá kò dá ọ̀nà olóògbà tó fi dá àyà nítorí kí ni tó tó fi dá torí pé ìwọ́tọ̀ nǹkan tó ọmọ pọ̀ lágbára kọ pé wọ́ rẹ̀ kúkú mọ́ ṣe kí ni kúkú mọ́ èyí àyẹ̀ tó bá ti nǹkan gbọ́dọ̀ ọmọ kéde rẹ̀ sí sígbà àwọn èèyàn wọ́n wá lọ ráyè ọmọ lọ́bi iṣẹ́ kúkú fi kan ẹlẹ́ mu tó ké tọ́ bá mu ẹlòmí ó mu káíkó ìlú táyẹ̀ ti gbọ́ nǹkan yé ni ẹ̀kan tí wàá kéde rẹ̀ lóde kíni ni ó padà rí ibi ìkéde yìí ìróde ti gbọ́ ẹni tó ní ṣùgbọ́n ọ̀tọ́ ojú dílé ẹni tó ní náà ní rí lọ́dọ̀ ẹ̀ torí pé kò tí orí nǹkan àwọn tó sọnù kò rí àkọ́mẹ́ntórí anábì ní wọ́n lámúyọ àrẹ́fù ha ẹgbẹ́ yìí tó gbé nǹkan tó yélé yóò kéde rẹ̀ fáwọn èèyàn tálẹ́ni tó sọnù ní lẹ́ni tó yẹ pé kò kéde sàárífù wúná mọ́tòlá lámúyọ kọ́ ìyá bìsánà ẹni àìkéde nínú hadithi anábì túlẹ̀ ní kò sọ pé fọ́dún kan fàlẹ̀ hadithi lẹ́bi kọ́bùlàhù wàlà yẹ́tùlù hamlul mutlaqu ní alẹ́lùmọ̀kọ́yìyàn wọ́n ní hadithi ó dàbí èyí tó tíwájú rẹ̀ náà níbi àrísọ pé ní èyí tó dè pé fọ́dún kan àáfi tú yìí tí ò lè ni tí ó dè لاختلاف الحكم وان تلقوا إداجة ياتو سراما فإن اللقطة في الحديث الأول مباحة الالتقاط أني حديث في طلاقكم انت عريه تلتو كاري اللوانون وفي الثاني يقول بحديث هناك محرمة الالتقاط إتاع بدوملون فحينئذ يجب على الملتقط الضوال التعريف أبدا حتى يجد صاحبها أني حديث إليه يتصنوا lórí wọ́n ló yàtọ̀ síra wọn wọ́n lélẹ̀ yìí tàdífẹ́ lẹ́ẹ̀kejì ẹni tó bá ti rí nǹkan tẹ́lẹ̀ yìí yóò mọ kéde rẹ̀ lọ gbére ń tiẹ̀ ni. naam ìtumọ̀ tí wọ́n sọ ń bí ni pé dọ́là tó wà ní hadith ilé ohun tó ní ṣe pẹ̀lú bí ẹranko ẹni tó bá ní dọ́là ẹranko lòun wọ́n ní káíkùn láàrí ìmọ̀ fi lọ tí ẹ̀ dìgbàwó ní bèèrè ni wọ́n ti gbé káíkùn ẹrù ní wọ́n náà pè lókùtọ̀ àíkùn dọ́ọ̀là wọ́n ní lẹ́nà dọ̀wà láyé múlíkọ̀ alùmọ̀tẹ́kì tó bá dà haúlì tààríf wọ́n ní torí pé òun tiẹ̀ nǹkan tó yẹ pé nǹkan ẹranko lábárí ọ̀rọ̀ ológbó yẹn yé ṣe ọmọ fòun lọ lọ ní o ìyẹn kò lọ́dún kan ọmọ wẹni tó ní aládàwà gbére ni káyí pé owó ẹrù lọ rí e. ìyẹn la ní ká fi wẹ́lọ̀ fókín fọ́dún kan ẹgbẹ́ tó bá ti rí nǹkan bí ẹranko yé yóò mọ̀ fi wẹ́lọ̀ lọ wọ́n ká ìpẹ́ ẹranko bí ẹran ní nǹkan bí ewúrẹ́ kí ni ìdájọ́ tiẹ̀ ẹ́ ó lè fẹ́ kí ni ẹ sọ̀rọ̀ àwọn lè ọ̀yà kúrò àkọ́dún kan má ti pé owó rẹ̀ kó kẹ́kọ̀ọ́ lẹ̀ fún ẹni wọ́n ká ìpẹ́ àwọn ẹranko míì ní kí èsè bí ràǹkómi ràǹkómi lófin tẹ̀ àwọn ẹranko mìíràn tó wà tó yẹn ti lè he ní tí yẹn máa ń sin bí olóńgbò tàbí ìtàkójúwe ẹni yóò mọ̀ sọ fẹ́ni tó ní ẹni ìfilọ́ tiẹ̀ èyí tọdún kan wallahu alam. عياد بن حمار رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم أنا ابن من وجد لقطة ذوي عدل ẹni tó bá rí nǹkan ẹ kó wáwọn èèyàn méjì tọ́jọ́ ní dédé kájẹ́rì sí wàlìyá ìfà àfọ́há wàwìká àhà inú tó wà àti ń tá a fi dé lẹ́nu ọgbọ̀rọ̀ sọ súnmọ́lá yẹ́kùtùm wàlá yọ̀gáyẹ̀ lẹ́yìn tó rí nǹkan wá ní pamọ́ láì máa kéde fáwọn èèyàn fàyínjà rọ́bù ha yẹni tó ní bá dé fàwọ́ àhákò bí ha ọ̀nà ló ní nǹkan rẹ̀ ló lẹ́tọ̀ọ́ sí kó sí kíní kó gbé fún wà ìlà tí ò bá rẹni tó níhun fàwọ́ amọ́lòlá yóò tí ìmọ̀ yẹ̀ṣà àìpẹ́nu dúkìá ọlọ́run tí wọ́n gbé fẹ́ni tó bá sí kíní tó bá wù ní àìpọ́nà ní òun ló lẹ́tọ̀ọ́ sínú. ṣùgbọ́n yóò fi wẹ́lọ́ àbí yóò yóò kéde rẹ̀ sí tí àwọn èèyàn nǹkan bí ọdún kan hadithi alimam ahmad àti mambuna maja abidaud anasai àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n gbà wá ẹni tó sọ fún wa ni pé jawazu akhasil luqta bi shartain sabiqain ẹni alẹ́ nǹkan ká sì mú wọ́n pẹ̀lú àwọn mọ́jẹ̀mú méjì ní alákọ̀ọ́kọ́ àmọ́nà tó fi ṣíbùdì ha ká ní àmọ́nà láti sọ ká mọ́ tàǹpà pẹ̀lú rẹ̀ kéré pàtà nǹkan náà àti já lójú afẹ́hun tó wà nú rẹ̀ ní ọba mú wàlùkú wàtàálà wàlkúwàtí alátàrífìhà bákanáà káti lágbára ìmọ̀ kéde rẹ̀ sí tí àwọn èèyàn ìmọ̀ ṣàlàyé fáwọn pé a rí nǹkan yé o tí wọ́n bá lágbára tàkọ́kọ́ pé ó lámọ̀ náà kò ní tàǹpà rẹ̀ kò ní fọwọ́ kan ṣùgbọ́n tí ó bá lágbára ilé ìkejì kọ́ agbára kó máa káàkiri kó máa sọ fáwọn èèyàn pé a rí nǹkan yìí o tó lè mú nǹkan oúnjẹ mọ́ ẹ́ kò lè mú àbúrò alágbára pé ní kó máa fi wẹ́lọ̀ kó máa kéde rẹ̀ sétí àwọn èèyàn ṣùgbọ́n kò lámàá náà dé pé kó náà mọ́dé kí ni kó máa ń lo bí nǹkan kó máa tẹ́lẹ̀ ẹni bẹ́ẹ̀ náà tó lè mú kò lè mú ìyẹn pé méjèèjì gbọ́dọ̀ kó sí yẹn lára ẹ gbọ́dọ̀ jẹ́ tó lámọ̀ náà tẹ́ pé nítorí e, kò ní lò fún ara rẹ̀ kò ní já kò ní jẹ́ òwò kó wá sí ń bó ṣe wà. ẹ̀kejì ni pé yóò tó lágbára ìmọ̀ kéde rẹ̀ fáwọn èèyàn ẹni tí ò bá ti ní méjèèjì yìí tó dájú pé tó bá rí nǹkan kó mọ̀ mú un bákan náà mọ̀ṣòro ayyíyàtò ìṣèhádì àléhà ìdá òjò dìhà wọ́n tàbá rí nǹkan báyìí inú tó tó dáa tó bófin mu ó ní ká pín èèyàn jẹ́rìí sáàrí ẹni iye báyìí àbí ń bí báyìí láti rí ó dà bẹ́ẹ̀ tabadul ulama kọ́l àtẹ̀dún àbátọ́ ní yajibu zalik kódà kéde kódà dandan ni tó yẹ kó yẹ jẹ́rì nínú wọn ni àwọn hanafiya àwọn tí wọ́n tẹ̀lé almazhabul hanafi tabadul kọ́lá yustahabbu àwọn kan yára kejì rẹ̀ ti rí nǹkan yìí tọ́ wá tọ́jú rẹ̀ tọ́ ń kéde rẹ̀ sí pé àwọn èèyàn kéé ṣe dandan kọ́ ọpẹ́ nìkan náà pé kó wá wo tọ́ rí kó wá jẹ́rìí sí ṣùgbọ́n tó afẹ́ ni ọwọ́ kọlù jùmùhùn wàmínú àyímọ̀tò sàlátà ilé lọ́rọ̀ majority àwọn àfáìsìn a ní hikmatul ishad wà ani ní ara àǹfààní tó wà nke bera bá rí nǹkan yìí ká pé èèyàn wá jẹ́rìí ó ní pé ká tún lè sọ yẹn kí kó ha wa rífò ha kọ́ yẹ pé ní wà áfọ̀n ha wà rífò kọ́ yẹ pé ní bóyá ẹni yẹn náà sí àwọn ọmọ rẹ̀ tó jogún náà bá dínà ìpérò àbáwò orí nǹkan àwọn náà ní àwòyà ń sá àbóǹkan tó tẹ̀ rí ele gbàgbé wàyà ń sá àwòsọ́ fàhà àbí kó mọ́ mọ́rùn bí nǹkan ṣe rí mọ́ fàláyò ha kàmàlìtà pọ́tọ̀ àti òwà ní gbígbé ilẹ̀ bó ṣe rí lóòrò bá ti pẹ̀lú míì láti wá wò sọ́lẹ̀ yẹn náà jẹ́rìí sí kò ní jẹ́ nǹkan rújú wàlìyàrífò ìfàsọ̀ha wàlìyàrífò ìfàsọ̀ha ha. wí áhùhá àwòkèrèkọ́tì ha wọ́n ní tí ó bá máa ṣe ìkéde rẹ̀ tí ni ó ni ni àti rí nǹkan ìjẹ́bi sílé ẹ̀rí ẹ̀rí ṣùgbọ́n tó wà nù ẹ̀kẹ́ gẹ́gẹ́gẹ́gẹ́ ó lè lówó ẹ̀rí fifty sixteen àmì èèlò àmì hundred naira àmì èèlò náà kò ní sọ débẹ̀. wọ́n ní wàyí àrífù wìká àhá wàhùwà sífàtò ṣáàdì ha wọ́n ní wìká ọ̀tọ́ ní kó sọ yẹn oníke fóònù فإن معرفة ذلك من طالبها هو البينة على صحة دعواها أني ẹni tí wọ́n nǹkan tó ní bá sọ tó bá bá mú báyìí ara mi pé tó kílèmù kó lòun sọ nǹkan báyìí ara mi ẹni fa'ánà ha lòkútọ́tùhú wàdọ̀látò ilé ní wọ́n tó kápá ẹni gan ló ṣùgbọ́n nígbà tí ẹni tó ní nǹkan tó nínú pọ́ọ̀tù ló wà ìwọ ní èyí tó wọ́n sọnù níbo ló wà inú travel bag ló wà ẹ̀kọ́ lọ ti ń takò ara wọn báwọn. àfi kẹ́niyẹ kó mọ inú tí nǹkan náà wà nǹkan fi so káìpẹ́ tẹ́sílì nǹkan náà fi sílẹ̀ wàlá yẹ̀hìlú lèwàjíbi ha àyẹ́kùtùmọ̀ ṣe àmìnì ha ẹn tó yẹ nǹkan kò bá mú fún kó wá fi nǹkan kan pamọ́ nínú tó yẹ yìí àwọn mínísítì àti ha àbí kó fi ìròyìn pamọ́ nínú ìròyìn nǹkan yìí ìdá wà sọ́fà nígbà tí bá ń ròyìn kámọ́ láàyè hìlú àyọ̀ká yìí bàmí ni àṣeyà kò gbọ́dọ̀ fi díẹ̀ pamọ́ mẹ́ẹ̀ téèyàn gbọ́ yé pé èèyàn gbọ́dọ̀ ṣàlàyé téèyàn bá yé ó gbọ́dọ̀ fi máa ń lọ àwọn èèyàn bóyá yé eighty thousand kó wá fi twenty thousand pamọ́ kó máa rí pé a rí nǹkan eyo arówó e tẹni tó ní bá dé tí ẹni eighty ní à sixty làwá rí e lọ́sìkà tó dé lò sixty ìjẹ́ lẹ́ni ẹ ló wọ́n ẹ̀rí bẹ́ẹ̀ ni ẹni tó ti ti òun ti yọ̀ kan ṣéyìn bóyá ní ẹ̀ tí ó mọ̀rún gbá ẹni tó bá ti yàtọ̀ sábà ti rẹ́ni tó ní tọ́dún kan fi lọ ọ̀dọ̀ mìíràn ní oṣù kìíní ni ó padà sí ilé tí ó dánú ẹbí ní kámọ̀ láàyè ìlú ayọ̀gá yìí bá mi ní àṣẹ àkótọ́ kófin kankan lẹ̀ pamọ́ fàyífà àlàbálì fàwọ́ àbọ́ọ́límù fi àmọ̀ẹ́nẹ́tẹ̀ tó bá ṣe léyìí tó fi nǹkan pamọ́ bóyá tó ló ń kà ní tó yọ díẹ̀ sẹ́yìn tí wọ́n ń kéde yòókù wọ́n ní ẹ̀ ń tọ́ka sí pé ní alábòsí kánú kìtìmọ́nì lùmùtẹ́kìtì bá bẹ̀ sí fatiha muharraman wọ́n ní kéèyàn fi ròyìn pamọ́ nínú ròyìn téèyàn rí èèwọ̀ ni wọ́n ní eléyìí dalilu ala anna jahdahu akìtìmọ́nì wùlá mu'tabar èyí tó tẹ̀ wá ó ní kéyàn tẹ̀ wá dínà ìkóhùn orí nǹkan yìí wà náà kọ́ọ́lá kọ́ọ́lù fi hàlákìhà وجوب ردها على صاحبها إذا جاء دادني rọ́dìhà aláṣọ ìdíhà ìbàjá a ń taarihe fáwọn fi ń táǹkéde rẹ̀ sí tí àwọn èèyàn tẹni tí ó ní bá dé tó sì ṣàlàyé tó sì bá ń taarihe mu dẹ̀dẹ̀ ni ká gbé fún sàwáwò kọ́bùlà tàmọ́ mìlẹ̀ haúl min iltikọ́tìhà àwùbá àdáhà kọ́ ẹ pé kọ́dún kan tó tó lẹ́ni ẹdé ọdún ti kò lórí àgbẹ̀ fún náà ni káwọn ni àgbà tọ́dún ti lọ àwa ti lè máa lò ẹni tó ní ti dé àgbẹ̀ fún ẹni falhadith amu fi zalik ẹni hadith tó kó gbogbo eléyìí sínú fún hadith kẹtọ́ wà ní Tirmidhi àti Sunan Abi Daud anẹ́bí ni àrífò àtànà nítorí èyí máa fi lọ fọ́dún kan sàyín àrọ́fta fàádìhà èkútọ́ bá mẹ́rin tó ní gbé fún wàyílá fàárífù ha fàárífù ẹ̀fáàfà ha wà wẹ̀ká àhà wà ádádà ha túnmọ̀kúlù ha tọ́ọ̀bá rẹ̀ nìyẹn láti mọ̀ bí ìtọ́bi sún bó ṣe rí nǹkan tó wà nú ẹ̀ kọ́ ọmọ lẹ́yìn tọ́dún kan bá ti tó láìpẹ́ nǹkan jíjẹ ní àbí nǹkan àǹfààní wọlé bí sàǹfààní fàyín já aṣọ àhíbò ha fa àdì ha wọ́n tẹ́lẹ̀ tó ní bá dé lẹ́yìn ọdún kan wọ́n pọ̀ dá padà fún fàáfà ìkẹ́dì bàkọ́ wọ hákìmọ̀ líkì àfíhà bàdà lẹ́hàul ìfà wujud eléyìí tọ́ka sí pé ẹni tó ní sábárí lẹ́yìn ọdún kan òun náà sì ló ní nǹkan rẹ̀ o ìtí ẹ̀sìn sọ pé lẹ́yìn ọdún kan tí wò bá rí wọ́n lè fi ṣàǹfààní kò míìlì pé sábà padà rí kò láǹfààní mọ́ o ìpè mo ti fi lọ mo ti fi lọ bàtà rí tọ́dún kan ti tó ó ti di tèmi kò di tìyẹn o ìlànà fún àjọ pé tó bá rọ̀ pé tóun bá lo nǹkan yìí tẹ́ni ẹ bá dé lẹ́yìn ọdún méjì àbí mẹ́ta ni yóò gba nǹkan rẹ̀ padà kó ya fi kiri kó ya mọ́ débẹ̀ ẹ̀ka ìpowó ni orí bíi eighty thousand yìí ló máa ti nà kó twenty thousand lẹ́yìn ẹ bá dé kí ẹ lórí òfin eighty náà ni wọ́n á pé yóò máa wó káàkiri ọ lè jẹun ọ lè fi ṣàǹfààní kèdè rẹ̀ àfàìpé déètì ní ìní gíní ní ní mọ̀ lò tó bá ti pé pẹ́rẹ́ mo mọ̀ lò nǹkan yìí ọtún lè kí pẹ̀lẹ́ kódà kí déètì ọdún kan ti pé kọ́ ọmọ pé lẹ́yìn ọdún kan ìwọ́n náà lè fi ṣàǹfààní ó lè kí pẹ̀ láì dégíní láì lò láì fi ṣàǹfààní torí pé ọmọ bẹ̀rù pé ẹni iná mọ̀ lè فكان الأمر بالإشهاد عليها وحفظ حفاظها و... نعم أوكي فإن تم الحول من التقاطها والتعريف عليها ولم يجد صاحبها فهي رزق من الله تعالى فاقوا إلى الملتقط a ní tó yẹ wá rí e tó kan fífi ń kéde rẹ̀ sétí àwọn èèyàn kò wá padà rẹ́ni tó ní a ní yẹn yóò di ti ẹni tó yé yóò ti wọ́n jẹ́ ọ̀rẹ́ àtọ̀dọ̀ ọlọ́run wa ta fàyín náà ha mìnà ètò sámọ̀lì haúl alàlìtìkọ́ọ̀tì à èpè tọ́dún kan bá ti pé lẹ́yìn ìgbà tó rí tó ti fi tó fi lọ àwọn èèyàn àbí tí yóò kéde rẹ̀ fún wọn táàrẹ ni tó ní ẹlẹ́lẹ́ automatically yóò di tiẹ̀ òun ni ó ní al'amuru bil ishadi alaiha wọ́n pa wá láṣẹ pé ta bá rí nǹkan yìí ká jẹ́ kí àwọn èèyàn kan jẹ́rìí sí wàhífìhì fáfíà wà wìkáàrí ha wàtàhàrímì kìtìmánì ha wàtàgàyébì ha bákan àwọn nǹkan tó fi tó àbínú tó wà káìpé tí wọ́n fòkùdé ní irú tó káìpé tó sílì pàtó mi sílì sọ. kásọ hátà ya afúra aláfàṣíbíhà tí yìí rẹ̀ ní tó ní fẹ́ni azìlẹ̀ wà sọ́yá ìnáma jẹ́ àtìmìn ajìlẹ̀ ṣífíà lè fàṣíbíhà ẹni wà sí àti ó wà nù hadisi kò ju pé بجانب ضعيف المحك وني سي واي اما باكي اما توجي الضعيف اني تقول له ما توالوري ودودو اما صايب الحق الخاص به فعنده من الحيف عليه ما يكفي من التوصيات والتاكيد نعم أني أما صايب الحق الخاص به ani ní ẹ̀rẹ́ tó ní nǹkan ẹ̀tọ́ tó yẹ kó ló sí o minel hisa alẹ́ mọ́ A ní tó bá ní nǹkan gbà ojú kòkòrò tí ó ní sí àti tí ó ní fún yóò ti tó pé kó mọ wá olùjẹ́rìí àbí lórí ẹ̀ lọ owó tá a ní wa ń jò là ń

táìpò ló ní nǹkan torí owó ńláńlá lọ́wọ́ tí ẹ̀ tó jú rábí sílẹ̀dì kan ní yóò mọ déètì àbí yóò gbàgbé ò ní gbàgbé tó ti rànbọ́ ti kó fún un ṣùgbọ́n owó ta ní kọ́mọ̀ ìnàtẹ́ kówó olówó ní orí one fifty thousand ó lè padà gbàgbé kọ́ ẹ̀ pé ńgbà tẹ́ni yóò de òun gan tó mọ ibi tí àbí òun gan tó lówó tó gbé pamọ́ ó lè ibi tó ń ṣe kí ni.

tó sì ṣe rẹ́gí láti mọ̀ dáfọ̀ òhú àfọ̀n dáfọ̀ òhá ilé ìbílẹ̀ àbàyé náà a ní ẹ̀yẹ ká fún ní nǹkan yìí ká tó mọ̀ béèrè àlàyé kan wọnú wọnú mọ́ wàláyé mí ní ká tó ní kó búra kò ní ìdíká ní kó búra ní amúrí sọ̀rọ̀ tọ́lọ́m̀bì sáàlì pẹ̀lú pé àfẹ́tọ́lọ́m̀pá ìrẹ́ pé ká gbé fún àtàlùbí pa wá fàkọ́mọ̀ wá fò ha mọ̀kọ́mọ̀ àlùbáyínà tí wà lèmi wọ́n ní ròyìn tó ti ṣe nípa tí òun sọnù ó ti dúró nípò àlàyé ìròyìn náà làlàyé bákan ó ti dúró ń po ìbúra dúró ń po ìbúra ẹgbẹ́nu hadith arẹ́bìnrin fáìsà já àsọ̀ ibùhá tẹni tó ní bá dé

ẹ̀yin tẹ́ sọ bẹ́ẹ̀ náà lórí tó tọ́ o owó tẹ́ sọ iye báyìí náà láàrin ọ̀nà ibi tẹ́ sọ kẹ́tìrì tẹ́ẹ̀rì síjọ́ rẹ̀ látìrì ìgbọ́n tó kẹ́kọ̀ọ́ ṣe pé ẹ̀tọ́ àbúra kátó lè gbé owó yìí fún yín ẹni kò ní ìdí gbogbo yẹn lókùn gbà pé ìròyìn ti bá ìtaari mu tó ṣe rẹ́gí pẹ̀lú ẹ̀ ẹni ká gbé fún un. وذهب الإمام الشافعي إلى أنه لا يجوز أخذها للتعريف ثم بعده للتمليك وإنما يجوز عند أخذها لحفظها أبدا الإمام الشافعي أن يكون توقع ممكن كان تباتي wẹ́lọ̀ tó ta kéde rẹ̀ tó bá yá yóò padà di wọ́n ní ṣùgbọ́n sábà mú ká mọ̀ pé gbére okay f1 mutifu واتفق الأئمة الأربعة على أنها لا تدفع إليه إلا لا تدفع إليه إلا إذا وصف العفاف والوقاء ani ní ẹnu àfà kò pápájọ́lá àyímọ̀ mẹ́rẹ̀ẹ̀rin wọ́n ní ànítì fún inú tí nǹkan yẹn wà tí tó fi tó tiẹ̀ ó gbọ́dọ̀ ṣàlàyé arówó owó sí wà inú kílẹ̀ kówó tí í sí káíkó ta kàn rí lásán ni a ní kàkó fún kọ́lá ìta bá rí tí ò sínú kankan tó yẹ pé ní ìtẹ́bi àbí kí ni pépà tó máa fi mọ́ ìṣẹ́ ìgbà báńkì ni ìyẹn ló wà lára rẹ̀ ó gbọ́dọ̀ sàn yẹn náà pọ̀ tó pé ìyẹn náà ti ń dàbí ìwé ká nǹkan tá a ti kí ni tá a fi so tá a fi wé a ní tó bá ti sọ nǹkan yìí tó dì rí bẹ́ẹ̀ àgbè fún lè ha àmọ́nà fi yẹ́ di lùmọ̀tẹ́k torí pé nǹkan tá a rí èyí ẹni tó gbé dání ẹni tó rí e tó mú dáńdájọ́ tí wọ́n ń kéde fáwọn èèyàn nǹkan àmọ́nà ni fàlàyé jésù láwù dáfòrò ha ilá ilá àmọ́ yìí bí tó ànáwó sọ ìbò ha kò tọ́ kí a wá gbé àmọ́nà fún èèyàn kankan àbẹ́ tó bá fi kiri tó ṣàlàyé tó fi rinlẹ̀ pé àlébi mo ní wọ́n kọ́kọ́ àwọn pé ẹnì kẹ́kẹ́ wà ó kẹta ló lóun èmi ti gbé fún un àṣọ àmọ́nà nù pẹ́pẹ́ ní tókè wá kílẹ̀ mú tí èṣe tí ẹ̀rí ńkọ́ ìlà bá gbọ́dọ̀ sọ àwọn nǹkan tí ìtaari wà nú ẹ̀ agbọ́dọ̀ sọ kí ẹni tí èṣe tí ẹ̀ kọ́ mọ́ bà wá wá ẹ̀kútẹ́ bá ní iye báyìí ni ó lè ṣe kóńgẹ́ ó lè ṣe déédéé ó jẹ́ iye tó yẹn náà rí inú ṣùgbọ́n àwọn àlàyé ibo ni wọ́n fi tẹ́ sí ó lè jẹ́ kó yàtọ̀. hadith tó tẹ̀lé ní hadith abdullahi bin usman ataimi radiyallahu anhu ó ní anna nabi sallam naha an luqtati li haaji an luqtati li haaji ó lánàá bí kọ káyé nǹkan tí ó sọ lọ́dọ̀ alálàájì káwáyé ànábì kọ fún wa ينص الحديث أن أن اللقطة الحاج لا يحل التقاطها من كتبون لدى على العجي كتقام فقد حكي الإجماع على ذلك لظاهر حديث الباب أنا نعفاك لولي تولي حديث تاكفنا ولي لكن لقطة الحاج لا تخص الحرم وحده ẹ̀pá tó jọ pé nǹkan tó bá sọ̀nà haram káwọn èdè kíni káwọn èyí ẹ wá ní ti alálàájì tó ju ti haram lọ bàlítẹ́sìmọ́lù haram ó wà nù haram àgbọ̀dọ̀ nǹkan wà ámùkínẹ́tà al-hujjaj àtàyè tán alálàájì máa ń lò sí tó yẹ ti haram kal arafat bí arafa kó nínú haram ìmọ̀tẹ́ni tí nǹkan tá bọ́ọ̀lẹ̀ lọ́rẹ̀ tí ń ṣe ájì ní àgọ̀rọ̀ gbogbo bí tí nǹkan tẹ̀ bá ti jábọ́ bákan ni palmawa kí tíbíyàmì kọ́tún pàtórókòlù hajj àtọ̀nà táwọn lọ́la jí ń gbà tó ti lọ tó ti ń bọ̀ ọba rísẹ́ẹ̀tì ń bẹ̀ mi lọ rísẹ́ẹ̀tì kọ́ wa mú o ìwọ ni. لكن لعل لحكمة في ذلك لعل لحكمة في ذلك خدمة الأم الأمي الأمين إلى بيت الحرام وني خدمة كاساف كاساف وانتوان شهاج كاسي خدمة وانا في الامكان اصول صيب لقطة عليها àti pé ètò rọrùn ni pé ẹni tó ní lókùtọ̀ yẹn lè padà rí nǹkan torí à ń lajú ibi táwọn rìn sí bóyá àràfà ní òkè òkè àràfà náà lọ lẹ́nu ọ̀rẹ́ tá sì gbà ní gbogbo ọ̀rẹ́ ọ̀nà náà ní gbogbo gbogbo ní ah, ti ẹ̀ ó ti mú lọ bóyá pé mì náà rò pé mì ah, ti ló máa wà kama yumkinu hifzuha inda al-mas'ulin an amn an amn al-hajj an afwan an amn al-hujjaj hatta yuraji'ahu sahibuha wọ́n tàbá tẹ̀rí kàí àwọn tí wọ́n tọ́ṣe tí wọ́n sàkóso ọ̀rọ̀ hajj lálọ́gbé fún kámọ́ èyí tó ń sọ ní pé kámọ́ mú sọ́wọ́ pa àmà kéde ẹ̀ àwọn tó wà fẹ́tò hajjá àlọ́gbé sọ́dọ̀ wọn àwọn mọ̀ bí ó ṣe dọ́dọ̀ ẹni tó ní kíni tó ní àbímọ́ ṣe kéde ẹ̀ ìtọ́sọ̀kọ́ ní pé ìwò lè mú ṣùgbọ́n aago fáwọn elétò àwọn elétò wọn wọn ṣàlàyé tẹ́yí ẹni tí ó ní tí ó fèrè ويمكن تمييز لقطة الحاج عن لقطة غيره بقرائن الأحوال أنا بقول لازم أقول إن كان على لاجي olóṣọ̀nà lọ́wọ́ ẹ̀ àtẹ̀ntẹ́sà alájẹ́ ní àwọn ọkọ̀rí náà àwọn sáìn kan wà àmì kan tí ó lè jẹ́ ká di tẹ́lẹ̀ kàwùjúdì ya zámánà ìṣìmá ìhìn ẹ ká pé nǹkan lápẹjẹ àsìkò tó wá kójọ náà láàrí ìkàyàkàrí ní àràfà à táàrí láàrin táàrí jẹta òjò táà ńlá jíwá láti kiri láwárí àràfà sí ní kéde táwọn èèyàn ń gbé ẹ̀yìn ìlú ni tábà أو وجودها في أماكن ازدحامهم أبدية من رش أو يبقى سنساري تنترام من كيجابو مثل كأن تكون عند الجمار ويبقى تنجوكو تنكالكو رش أنا كأنجو أمدا تنجوكو ibi tó ti ń jùkó ìrìnkè tí ibi táyìyàn tí ń ṣe nǹkan mí jùkó ẹni ó kí ni jùkò lọ tí ó bá ṣe ájì irú ìbílẹ̀ ní ìjámọ́ra bí ọ̀lẹ́ ní ọkàn gomiri ti jámọ́ra lọ fẹ́ lọ jùkò kí lọ fẹ́ lọ ṣe àbí ọfẹ́ ọkànrin lọ kí lọ kò sí téèyàn fẹ́ lọ ṣe ẹgbẹ́ náà bá fi rí nǹkan bẹ̀ àwọn atọ́ni ṣáájì náà ṣe kíni ẹni wọ́n ni. áfìlmọ̀tọ́ wàlúmọ̀ṣà àbíkẹ́yẹ pé bíta ti rí nǹkan yẹn ààyè ibi lọ́dún tọ̀ wá fún àná ibi lórí ilẹ̀ tí ń dẹ̀wò ìgbẹ̀lá ti wá rí bóyá tẹ́tì àbówó àwọn tó ń ṣe hajj náà ni wọ́n nìkan yìí abidjan ti ṣe sáàyù bẹ́ẹ̀ náà sọ́fà wàlúmọ́rìwà wà á mọ́kànlá ìzìhámù hajji fitilka al'afiminati alẹ́tì láyà kọ́nà fi yà gálíban ilẹ̀ alhujjaj a ní àwọn ààyè táwọn aláàjì tí mo fáwọn pé lásìkò kò sẹ́ńtì mọ́ wà mẹ́ ju àwọn alárajì lọ sábàárì nǹkan yìí àwọn alárajì náà ní nǹkan yìí wal ahkamu shari'iyyatu idha lam yujadu al-yakin buniyat ala ghalibi dhann mo fẹ́ ká gbọ́ fọ́ọ̀sì yìí ọ̀rọ̀ ẹ̀sìn gbàmí tẹ́ bá definitely tí ó súnmọ́ kó jẹ́rìí lágbèjú rẹ̀ kò dájú hundred percent but ètò tó wọ́n pé eighty eighty eighty percent tuntun mọ́ ni pé báyìí ní òrì àtẹ̀lé hundred percent ìyẹn lówó ló pàṣẹ jìí sí ìdájọ́ ní ọ̀kọ̀ọ̀kan mú ara lé náà ló lé ìsúnmọ́ kan kí ni kò ní ẹ̀kọ́ alẹ́júmọ̀ lè wá wọn wá kó mọ̀já wọn ara lé ìyẹn náà tún lè wá fọ́kàn ṣùgbọ́n tí ó lé kí ọkàn yẹn ni pé ara lé ló súnmọ́ kan kí ni kò ní kódà kó jẹ́ pé owó kékeré ta ní àìfíwẹ́ lọ alẹ́ lẹ́ni irú yẹn àtọ̀ wá yẹn pé a ah, sáré ju ó lé tó ń pé ara lé náà lẹ́súnmọ́ kan ni irú ẹ̀ náà ní ìta ń sọ yìí lásìkò hajj ẹ̀kọ́ àwọn èèyàn kọ̀ọ̀kan mọ́ láwọn láàrin kàràkàrà bóyá dókítọ̀ bóyá nǹkan lè fẹ́ǹtì àbí tí mi ò ní ṣe hajj nu wọn àyàn lè kéré àyàn kéré kọ́ tẹ̀ kéré ni kàní lè já ní lọ́dọ̀ wọn ẹ̀rọ kí tí ì bá ṣe pé alálàájì ni àwọn tẹ́ tí wọ́n lójú kí wọn. àmú sábà mú tí ti kọ́dọ̀ aláàjì lójú rẹ̀ kí láṣe àmú àwọn àmọ́ fíìlì ẹlò ẹlò àmọ́ kéde ẹ̀ ìtòfi yàtọ̀ gbọ́dọ̀ ẹ̀kọ́ aláàjì ni kò gbọ́dọ̀ kama kéde le fún ti di abáwo àràfá ara àwọn èèyàn kọ̀ọ̀kan bí àwọn agbófinró ó yẹ kó sẹ́ẹ̀tì security kan nínú ó mọ̀ ní jẹ́ ti security ẹ̀yẹ wá wọ àwọn èèyàn tó wà lára fa sábà mú security òròkó tó wá hàn tó half percent ẹ̀rí pé ọ̀kan òní kọ́ lọ́dọ̀ yẹn ọ̀dọ̀ ta ló kọ́kọ́ lọ àwọn ni bẹ́ẹ̀ àyín tó bọ́lẹ̀ níbi tí èyí ti sọ̀fà àti mọ́ríwá yìí ká ní òfin rìn lásìkò tó ń lọ́wọ́ kò sẹ́ni tí ó mẹ́rin kọjá àyàfi kó jẹ́ kí ala ẹ sọ̀rọ̀ alálàájì ọ̀nà tí mo fi rí nǹkan yìí fẹ́ẹ́fẹ́ẹ́sì ń tọ́tọ́ hajj ah, àwọn alálàájì ni mo gba bíbí lásìkò hajj títí mo rí yìí pé ta ni ó ní alálàájì ọ̀sọ́ alálàájì ṣùgbọ́n tó rinlẹ̀ jù èrò tó rinlẹ̀ jù ní pé àwọn ni ìdájọ́ ẹ̀ fọ́lá àlàm náà. hadith tó tẹ̀lé ni hadith abdulrahman bin usman abi afwan onílà ń kà lọ wọ́n ní khilafu ulama àwọn àfáà ní ìyàpẹ̀ lórí ọ̀rọ̀ kan kí lọ́rọ̀ náà wọ́n ní àmọ́ lókùtọ̀ tó Makkah وحرمها التي في غير المكان وجود الحجاج أني يعني تباري لمكة أبي حرم المكة تيطا ولا لاجي أن فقد اختلف العلماء في جواب التقاطها لغير منشد عليها أبد الدار أني أنواع وفوق فقلت أني تبالي سيوم كدير لو بيرني أي أنا jumhurul العلماء، majority afa ani adolori ila ibahati iltiqatiha ka sa'ir albiqa ó lè eyin kan gẹ́gẹ́ bí àyè mi imam abu hanifa imam malik imam ahmadu ni ruwaya kan sele anile ina ni ti ibn umar sọ nínú sahaba ibn abbas ìyá wa aisha àti sa'id ibn musayyib nínú التابعين مستدلين على ذلك بعموم حديث إباحة الالتقاط كل أريون أنت تقول أريتو لا لين كان yàtọ̀ síta àwọn alálàájì tarí yíò ẹ̀rí tó lálẹ́ nǹkan kò fi ààyè kan lẹ̀ àìpé ìtàbárí nínú haramu náà alẹ́sẹ́gẹ́ni alẹ́hẹ́ lápẹ́jú mẹ́rin kí ìwà ìkẹ́ lásìkò tí ó ṣe ọ̀rọ̀ hajj ẹgbẹ́ ọkàn rẹ̀ nínú ọgbẹ́ aláàjì náà ní torí pé àsìkò yìí lásìkò hajj nínú kọ̀rí náà tá tún wò pé tá tún sáláàjì kọ́ lónìí àbáláàjì ni òun ni pé àsìkò hajj ló tó jẹ́ bọ́tì ìyẹn lásìkò tí ó ṣe hajj àwọn tó sọ̀rọ̀ yẹn àtinú haramu lọ tí ó ní àtẹ́tí kàábà ní ó àtẹ̀gbẹ́ rẹ̀ ní ó ọlẹ́mu kápẹ́ nǹkan tó níye lórí ọlẹ́mọ́dégiri máa fi lọ kílẹ̀ rí wọn wọ́n ní hadith àkàkọjá náà kò sọ pé ipa ní tẹmọ́ tẹ́lẹ̀ èyí àyè báyìí ló jẹ́ o àyè báyìí ni ò jẹ́ o ó túlẹ̀ ni ìyẹn lọ̀pọ̀lọpọ̀ àfáàmù wọ́n ní Imam Shafi wọ́n ní ìlà ànáwó láàyè jùsọ àkàfẹ́ àlè tààrí ثم بعده للتمليك وإنما يجوز náà àwọn tàkọ́ ní tẹ́yẹ báyé òfin pé gbére ní ọmọ fi lọ tó bá ti lé kí tó bá ti pé bí ọdún kan bí àwọn ìta ti kà síwájú ìgbẹ́ mo ṣàfihàn pé tẹ́yẹ èèyàn gbọ́dọ̀ mo nímú pé tí n bá ti o tó tó bá ti mú nǹkan láàyè yẹn àwọn ẹgbà pé yẹn lè mú kí lọ wọ́n ní imam ahmad àwọn náà sọ ilé nínú rìwáyà kan kílẹ̀ rí tí wọ́n wọ́n ní àdísì kan wà ní sọ̀yẹ́ ìntánẹ̀ tó wà láti hìlù sàkìtọ́tù ha ìlà lèmù ìṣíbi pé tó bá bọ́lẹ̀ tó jábọ́ lọ́wọ́ yẹn fẹ́nìkan wá rí nínú haram kò tọ́ kéèyàn mu àyàfẹ́ ni tó fẹ́ mọ́ kéde rẹ̀ títí àwọn èèyàn parí nǹkan yìí kí àwọn pé fọ́dún kan واعتبروا هذا من خصائص مكة لشرفها وحرمها أني إلي aka kó pé nínú àwọn nǹkan ẹ̀ṣà mọ́kà ni pé ìkan tó bá ti rí nínú haram nínú mọ́ṣáláṣí haram àbí gbogbo àwọn ibi tílẹ̀ haram dé pé nínú ẹ̀ṣà rẹ̀ ni pé tó bá fi lè mú béèrè tọ́ ikú lọ́mọdé kiri ọmọ ìfìlọ̀ tó bá kú gan ọmọ rẹ̀ ó tún gbé láti mọ̀ fi lọ péyàn lé ní ohun àwọn àfá yóò kí láwọn sọ ẹ sọ̀rọ̀ wọ́n ní téèyàn bá mú èyàn kéde rẹ̀ fúngbàwó fọ́dún kàkílẹ̀ rí tí wọ́n wọ́n ní àdísì ta kà pé téèyàn bá mú nǹkan kó fi wẹ́lọ̀ fọ́dún kan kò sọ pé èyí tó bá jẹ́ ti Mọ́kà àbí tilẹ̀ haram òfin tiẹ̀ tó yàtọ̀ ẹlẹ́ẹ̀kejì ni hadith eléèpẹ́ tó bá ti mú nǹkan bẹ́ẹ̀ kò tọ́kéyàn mú nǹkan tó sọnù àfẹ́ tó bá mọ́ fẹ́ kéde rẹ̀ lọ́gbére wọ́n ní ọ̀hábà alcohol ọ̀rọ̀ ọ̀jẹ̀ ẹlẹ́lẹ́ ní tó tẹ̀wọ̀n nínú ọ̀rọ̀ méjèèjì ọkọ̀t sámọ̀ alhamdulillah bayanu hudud alharam filhal fi adhi sana kìyàbá ní ọdún 1421 ni wọ́n ṣàlàyé òdòdó haram dáadáa ibi lóde ń bí o ibi lóde o ìpé kálukú mọ̀ ibi tí dájọ́ tá ń sọ yìí tó délé ṣẹlẹ̀ sóhun wàlẹ̀ ìsìdádá min kíbal hukumatu saudiya aláwọn ìjọba saudi wọ́n gbìyànjú wọ́n sì ń ṣe kò kárí àwọn nǹkan wọ̀nyí ẹ̀rí tí ẹ̀rí bá mọ òfin tó de àti haram ẹgbẹ́ síbẹ̀ rẹ̀ aláàmì bá àrífà fi jẹ̀mí ìjẹ́ àti ha wọ́n fa àwọn fúláàgì sí àwọn àmì ọ̀nà cycle wọ́n fi sí kí n mọ̀ pé láti bí sí bẹ́ẹ̀ yóò àbíbi tí mo wáyé mo ti wọnú haram ìdájọ́ tó dè mí ń bílé o ẹni ká níbi ká mọ̀ gégi ibẹ̀ náà ọ̀nà pé inú haram mú wa ọ̀sàgbẹ́jẹ́ mọ́wọ́ àyíwá ìjọba ti ṣàlàyé gbogbo eléyìí tí èèyàn ò fi ní kó sí àwọn nǹkan tí ó yẹ kó sí nínú haram eléyìí ni òfin tó de ta bá rí ń bẹ́ abẹ́lọ́wọ́ subhanahu wa ta'ala kó ṣe àlékún àgbọ́yé ẹ̀sìn rẹ̀ fún wa وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين